fọlọ́run from January to December àwa Yorùbá la ni ó wà ń bẹ̀ iṣẹ́ wa ni àṣà wa ni kò dẹ̀ gbọ́dọ̀ parun àwọn ọmọ tó dẹ̀ ń bọ̀ lẹ́yìn wa kó má lọ get carried away wípé àfi táwọn bá ti wà ní club táwọn bá ti lọ ṣe dorí mẹ́ dorí mẹ́ nìkan kọ́ ibẹ̀ kọ́ nìkan ló ti ṣe fàájì a properly organized ó wà ń bẹ̀ ah is the best place to be and nobody like Lagos party. But here we are today celebrating who we are. Our culture is a part of us. We can't take it away. No matter what anybody says, this is what makes us happy. This is how we unwind. Because in most cases, you know, when you go abroad in the Western world, they love cocktail, you know, they love some sort of beach, they love it, you know, that is their way. But Nigeria way, Yoruba way, is all one bẹ́ẹ̀ ká ṣe